صحيح أنه موقوف كذا أخرجه ابن خزيمة وعن جابر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وآله خير أمتي الذين إذا أساءوا استغفروا وإذا سافروا قصروا وأفطروا أخرجه الطبراني في الأوسط بإسناد ضعيف وهو في مرسل سعيد بن المسيب عند البيهقي مختصرا وعن عم حسين رضي الله عنه قال كانت ببواسير فسألت النبي صلى الله عليه وآله وسلم عن الصلاة فقال صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب رواه البخاري وعن جابر رضي الله تعالى عنهما قال عاد النبي صلى الله عليه وآله وسلم مريضا فرآه يصلي على وسادة فرمى بها وقال صل على الأرض وإلا فأومئي ماء واجعل سجودك أخفض من ركوعك رواه البيهقي وصح أبو حاتم وقفة وعن عائشة رضي الله عنها قالت رأيت النبي صلى الله عليه وسلم يصلي متربعا رواه النسائي وصححه الحاكم أقول نسير أن تنسي على إسمه نكبا كنت جماعة صلاة المريض صلاة العارف وصلاة المسافر وفي صلاة نينيابي ومن حديث عبد الله بن عباس رضي الله عنهما و قتل جيك أتي برباس لا يكون حديث و ẹ̀rí pé ní ìbẹ̀rẹ̀ báàbò yìí wọ́n ń ṣàlàyé fún wa nípa irú àjò wo lẹ́yìn ó ti máa ti kọ́sù báwo ni ìrìn àjò náà ti gùn tó lẹ́yìn rẹ̀ wọ́n tún ṣàlàyé fún wa nípa ayé ọjọ́ mélòó èèyàn ó gbèrò láti lò níbi tí ń lọ lẹ́yìn ó fi láǹfààní àti máa ti kọ́sù lẹ́yìn náà wọ́n tún ṣàlàyé fún wa nípa ọjọ́ jẹ mọ́ máa kọ́sù pípa ìrùn pọ̀ gé pẹ̀lú gígé àwọn rákà mẹ́rin kúrú sí méjì méjì. tó ibi náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ti àlàyé fún wa nípa iye àkókò àbí iye ìrìn téèyàn ń rìn téèyàn ó fi láǹfààní àti máa ti kọ́sọ̀ ibẹ̀ ló ti yẹ káàdì ìyọ̀ wà. wàláàkín nígbà tó ṣe pé èèyàn ni kò sí tàbí ṣùgbọ́n ìṣesí ọmọ èèyàn àti ìṣe ọwà ń náà ni. torí ẹ̀ tó ti jẹ́ pé àdéṣe yìí tó bá yẹ kí wọ́n ti síwájú kò bá dáa púpọ̀ jù. ó wá láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n lánàá bí sallallahu alayhi wa sallam wọ́n sọ pé la taqsuru salata fi aqalla min arba'ati burdin ẹ̀mẹ́sẹ̀ jẹ́ ni tó ṣe pé yóò máa ṣe kọ́sù lórí ìrìn àjò ní ìgbà tí ìrìn àjò yín tí ò bá ti tó bórúdù mẹ́rin bórúdù jam'u barid jam'u barid. ẹ ò gbọ́dọ̀ máa ṣe kọsọ nínú ìrìn àjò yín ní tó kéré sí arba'atu burdin. sábà tó pé sẹmẹ́ni samaniyatun wa arba'una ala arba'a forty eight divided by four ọjọ́ twelve. إذا البريد اثنا عشر ميلا baridu kan ọjọ́ mẹ́lì méjìlá tó ajá yìí pé bàrídù mẹ́rin ó di kínú ó di forty eight miles ẹ ò gbọ́dọ̀ máa dín sọ láti ń kù kí ẹ máa ti kọ́sùrù lórí ìrìn àjò ní ìgbà tí ìrìn miles a ti sọ pé ètò wa lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fífà àlà sí ìrìn téèyàn ń rìn téèyàn fi láǹfààní àti ṣe kọ́sọ̀ ọ̀rọ̀ yẹn dá lórí lílọ nìkan àbí àbọ̀ nìkan ni kìí ṣe àlọ́ àtàbọ̀ ni ó jẹ́ iye ìrìn tí wọ́n ń wé àlọ́ nìkan yóò jẹ́ arba'atu burdin àbọ̀ náà ń kọ́ arba'atu burdin àbí jù bẹ́ẹ̀ lọ àlọ́ arba'atu burdin àbí jù bẹ́ẹ̀ lọ àbọ̀ arba'atu burdin àbí jù bẹ́ẹ̀ lọ pé ẹ ò gbọ́dọ̀ máa ṣe kọ́sọ̀rọ̀ lórí ìrìn àjò yín nígbà tí ìrìn yẹn tí ò bá ti tó bórúdù mẹ́rin ó wà lára nàbì sallallahu alaihi wasallam tó fàpèjú eléla pé mi mẹ́kẹ́ta ìlà Usfan ní ìrìn tí ó tó Mẹ́kà sí Usfan. رواه الإمام الدارقطني الدارقطني ló gbà wá ṣùgbọ́n ọ̀nà tó gbà gbà àdéhùn wa ó lẹ̀. والصحيح أنه موقوف إذا يتقول لك أردنا عباس يسر عن نبي محمد صلى الله عليه وسلم كذا أخرجه ابن خزيمة بعد زوي كيك موقوفني يعني أرى ابن عباس بين ابن خزيمة بجاري إنه صحيح ورد حديثي كيف تنسون أتي سوراني باري ساجو كيك ابن عباس رضي الله عنه وصل خطبة طامة يا أهل مكة يا أرى مكة لا تخشى في أقل من أربعة برد أول ما تقصر في الصلاة نيجا تيني يوبا تيوبا جنتو برد مين tuba dájú pé kìí sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn olùmọ̀tì ti ṣàlàyé pé rìwáyà ad-Daraqutni ibẹ̀ ni wọ́n ti gbé wá pànàbí ló sọ bẹ́ẹ̀ tọ́ba ti dájú pé kìí sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó sì dájú kọ́rọ̀ ibn Abbas ní radiyallahu anhuma tí kò sẹ́rì ń bẹ̀ náà ni abẹ́ẹ̀dì sì lè wà ń bẹ̀ kò lè sẹ́rì ń bẹ̀ nítorí pé ibn Abbas sọ eléyìí ẹlòmíín náà sọ náà sọ mí láti lófin kan nínú ṣẹ̀ríà àìkú qawlu sahabi laysa bi hujja illa a sì ti mà gbígbé ọ̀rọ̀ tí ń bẹ lórí iye ìrìn mélòó láàrin kátó láǹfààní àti fi kọ́sọ̀rọ̀ ọ̀pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ a má fi ju èdí ẹ̀ wá ń bẹ̀ ni. sòtọ́rọ̀ sàábì kan tó bá takọ̀rọ̀ sàábì kejì fala hujjata fi qawli ahadihima ala qawli ghayrihi illa bidalilin mu'ayyidin khariji. àyàfi kí mi ọwọ́ alátòde tó pé náà ni ọ̀ràn ọ̀rọ̀ ẹnìkan lọ lórí ọ̀rọ̀ ẹnìkejì. kẹ́rì mi ọwọ́ alátòde tí ọ̀ràn ọ̀rọ̀ ẹnìkan lọ lórí ọ̀rọ̀ ẹnìkejì ṣùgbọ́n nígbà tí o bá ti sẹ́rì tí ń ran ọ̀rọ̀ ẹnìkan lọ lórí ẹnìkejì á sọ yìí pé ọ̀rọ̀ ẹnìkan nínú wọn kò sẹ́rì nínú rẹ̀ lórí ọ̀rọ̀ ẹlòmíì anta sahabi wa ghayruka sahabi sahabi ni ọ́ sahabi náà lẹ́lòmíì torí di eléyìí báyìí a lẹ́tọ̀ọ́ láti fún tẹnìkan lọ́lá lórí tẹnìkan nígbà tó ti pé kíníkejì yín kọ́ ntí ẹgbàgbọ́ pé ó yẹ káfíńsì náà lẹ́ fi sọ̀rọ̀ pàtọ́rọ̀ yẹn ti takora wọn yẹn a lè fi tẹnìkan ká ti síwájú ẹnìkejì láì jẹ́ ipe ẹ̀rí ń bẹ torí pé nínú òfin ṣẹ̀ríà tí wọ́n bá fi lè mú ọ̀rọ̀ ẹnìkan tẹ́ máa fún lọ́lá lórí ọ̀rọ̀ ẹnìkejì láì jẹ́ pé alẹ́rìí mi tó ṣe pé náà ló mú kí tẹ́lẹ̀ yìí kọ́ lágbára kọ́ tẹ̀wọ̀n ju tẹlòmíì lọ eléyẹn wọ́n ń pè ní sàhápò ìyẹn ni pé ọkàn pòun lọ tẹ̀wọ̀n ju ni látàrí ìfẹ́nu tẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ kò sẹ́rìí mẹ́ẹ̀. je tó bá ń pẹ́ ọ̀rọ̀ nípa eléyìí bá ti síwájú a sì ti sọ ipe ètò tẹ̀wọ̀n jù bẹ́ẹ̀ ni pé insha Allah insha Allah kò sẹ́ẹ̀rì to tó múnádóko látọ̀dọ̀ anábì sallallahu alaihi to tó sọ iye distance téèyàn ń rìn kó tó di pé yẹn sọ fọ́sọ̀ ìlẹ́n ní táwọn èèyàn ń pè ní ìrìn àjò tó wà àwọn èèyàn níbikíbi tí ọmọ èèyàn ń gbé tó bá yẹ pé ìrìn tó fẹ́ lẹ́yìn eléyìí tó bá lọ jẹ́ pé ọ̀rọ̀ tí Ibn sọ yìí báyìí àbárí sọ tó náà sọ̀rọ̀ ẹ̀ àbárí sọ tó náà àwọn wá nínú ẹgbàá ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí tá a ní kì í ṣe ní tá a lè wá tó bá jẹ́ pé ń bẹ nínú téèyàn ọ̀kan lè dá sọ pẹ̀lú ọpọlọ rẹ̀ tí ń bùkátà kápẹ́ wáyé lọ́wọ́ nípa rẹ̀ ni a sọ pé mawqufun lahu hukmu raf'a a sọ pọ̀rọ̀ sàábẹ́ ni ṣùgbọ́n dájọ́ rẹ̀ ní pọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam láàkín ìgbà tí òtítọ́ nìkan lọ sọ̀rọ̀ ẹlòmínà sọ̀rọ̀ ẹlòmínà sọ̀rọ̀ rẹ̀ a sọ pé sẹ́nìkan wá sọ pé pé wọn èé fìfẹ́ wọn èé fi ọpọlọ lásán sọ rílẹǹsì àwọn ti sọ àìmọye oríṣi ọ̀rọ̀ mi táwọn míì náà sọ látàrí wọn kàn lórí lásán nítorí ẹ kò fẹ́ rìn bí ẹnìkan lórí ẹnìkan bẹ́ẹ̀. sàábì o ẹsùn kí sàábì ọ̀gá púpọ̀ àyè wọn ga gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wa àmọ̀pá ta lẹ́tà ọlọ́run tó sàwọn sàábì lẹ́tà fún ọlọ́run tó sàwọn sàábì sọ eléyìí túmọ̀ sí wípé tá a bá ní la hujjata fi qawl as-sahabi halata mukhalafati ghayrihi lahu min as-sahaba nígbà tẹ́lómìn nínú àwọn sàbí bá takò kò sẹ́rì nínú ọ̀rọ̀ ẹnìkan lórí ọ̀rọ̀ ẹlòmíì ìjátẹ́lẹ̀ ìbá wa màmá bá lùkà àǹtà màmá bá lùkà wàmá bá lùkà láàmì ṣàyẹ̀kíkà ìwọ fúnra ara rẹ̀ tí wọ́n máa sọ pé kólító hó wọn á na hujja mọ sọ torí pé mi gangan fúnra ara mi ọtọ́rìtì ni mi ọtọ́rìtì kìíní irọ́ láti ta ló fọ ní ọtá rẹ ọtá ló sọ ọtọ́ráìzì ẹ pé kíni wọ́n rò pé yé wa ìyẹn tó bá máa tó ń sẹ́nu láti kọ́ ọ̀pọ̀lọpọ̀ olódò kún lù wọ́n máa sọ pé ọtọ́rìtì làwọn ta ló sọ ọ́ dìbẹ́ irọ́ láti. ìrẹ́ ló ṣe jẹ́ ìpínlẹ̀ abẹ́ òfin ṣẹ̀ríà wọn kì í pè yàn ní hujja ìwọ ni hujja wọn ni hujja kìn wọlé alukurani àbí wọn ni sunna anabi sallallahu alayhi wa alihi sẹlẹ sallam tẹ́lẹ̀ ìbá yé wa tẹ́lẹ̀ ìwé àti pẹ nìkan ní hujja hujjatul islam abu hamid al-ghazali wọn ni hujja tu hujjatul islam tògẹ́sẹ̀ hujjatul islam bí ma'ana annahu bi dhatihi wa bi ní 'aynihi hujja. pé ònkan ònkan ojúlówó rẹ̀ ònkan gan fúnra ara rẹ̀ tẹ́ bá ti rí ẹtì rẹ̀ ẹ̀rí bá àwọ̀ àmọ́ ẹ̀rí tó múnádóko pé kí ni. báyà ń dọ́gba lérò ni pé bóyá lérò tiwọn pé eh, ọ̀dà àbùbù ẹ̀sìn Islam ó lo àwọn àjọmọ̀ lẹ́rìí nǹkan kan láti fi àwọn èèyàn lọ sídìí dáadáa tí Islam mú wá so kò sì lè báyàn ṣe ìfikùnlukùn àbí fanfa lórí nǹkan kan nípa tó jẹ mẹ́sìn àyàfi kò borí wọn. ó lè jẹ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé òun tiẹ̀ sẹ́wọ̀n pé Abu Hamid al-Ghazali sẹ́ńkù yìí Hujjatul Islam yẹn gẹ́gẹ́ ti mà kì alùsùnà láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ kì alùsùnà láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ sọ̀nù àwọn àgbà nínú àwọn àṣàyíra ni nínú ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ayé rẹ̀ nínú ntarí wọn kọ́ ọ lẹ̀ ní pé wọn padà kú lórí àkídà ahli sunnah tòun ló kọ tírà o Ihya'u Ulumiddin Ihya'u Ulumiddin tó gbogbo àdìsọ àmì majority rẹ̀ nínú kọjá bọ̀ọ̀rì ìfà kọjá mawdu' náà ni bọ̀ọ̀rì ìfà ti rọ́. قال لي عذرا نعدت وامتوك الحافظ العراقي رحمه الله فجاء أفا شيخ ابن حجر رحمه الله ونلت تخريج أحاديث إحياء علوم الدين سبب عواقي من جارة حديث وامتوك بجروا يلت جايته قال لي رأيك أنت كتب باتي كاو تي كاما كما أنت كتب باتي كاو تي كاما كما أنت كتب باتي كاو تي كاما àdàtúrà mi wo ló lè dúpọ̀ rẹ̀ ànitìrà oríṣiríṣi ẹ bí madari ju Salikin ti al-Imam Ibn al-Qayyim rahimahullah bákan náà àní Mukhtasar Minhaj as-Salikin lil-Maqdisi rahimahullah sọ aláwọn tírà rẹ̀ gẹ́gẹ́ tó lè dúpọ̀ rẹ̀ kí sàlùkùránì. tó bá tó bá yẹ pé wọ́n bá ní mà tó sì máa bó sì máa máa ń tọ́tọ́ àtúntí ọ̀tọ̀ tó máa máa ti ṣe yàtọ̀ sí ètè ìsàtìṣe tó bá karú àwọn tíra yẹn náà o lè rá àwọn àǹfààní mú bẹ́ẹ̀ wàá máa tọ́ra fún ètò lè pa ọ́ lára. tọ́ eléyìí àwọn kan pè ní hujjatul islam kò túmọ̀ sí kò ń lẹ o. tó máa ń sọ biography èèyàn nínú àwọn tíra tó ń sọ tarajum wọ́n lè sọ pé al-alimul hujja tẹ́ olùmọ̀ tọ́jú ẹ̀rí tó múnádóko kìí sùn gangan lẹ́rí tó múnádóko kìí sùn gangan lẹ́rí tó múnádóko ṣùgbọ́n tó ń sọ ni wípé ó ń mà débi wípé gbogbo ẹ̀rí tó múnádóko ọ̀pá mẹ́tì pàtẹ́lẹ́ máa túmọ̀ rẹ̀ ó ń mà débi pé gbogbo ẹ̀rí tó múnádóko ọ̀pá mẹ́tì ẹni tí ó sì bá ṣe pàǹpà lórí nǹkan kan tó mọ̀ kó dodo ni tí ó wàá borí rẹ̀ á yọ ọ́ làwọn. tó eléyìí lè jẹba tó torí ẹ tó a sọ kí ẹ ìwọ Málìkì ni wọ wàlímàdà ẹntẹ Málìkì ní anàlẹ ìmàmà Málìkì rahimahullahu ta'ala xujjatun ala ghayrihi min al-a'immati al-fuqaha nígbà ìwọ sàdédé jẹ Málìkì bí wàá pé ìmàmà Málìkì rahimahullah òun gangan fúnra ara rẹ̀ ọtọrìtì ní lórí gbogbo àwọn fuqaha nigba iwo sadede je maliki bi waa sọ imama maliki rahimahullah oun gangan funra ara re otoriti ni lori gbogbo awon fuqaha rara o wọn lómìnira ní màbó náà ti ní màá. rẹ̀ ló sọ fún Abu Ja'far al-Mansur nígbà tó sọ yìí pé ìmọ̀ rẹ̀ pọ̀ làákà rẹ̀ sì pọ̀ èmi sì ń wò pé àgbọ́yé àti ìmọ̀gán al-Madina ló ti wá Madina anabi Muhammad sallallahu alaihi wa sallam torí ẹ̀ tíra rẹ̀ tó kọ ibáyìí mọ̀ ń fẹ́ kí wọ́n kọ ẹ̀dá rẹ̀ kí wọ́n tún kọ ẹ̀dá rẹ̀ kí wọ́n tún kọ ẹ̀dá rẹ̀ kí wọ́n pín ká láwọn ìlú ńláńlá káwọn èèyàn máa ka tíra yẹn kó pé gbogbo tíra míì tó ti mú àdìsí àbẹ́lómi ọgbà àdìsí tí ò bá ti sínú tíra rẹ̀ ẹnì ṣùgbọ́n ìmáàmù Malik rahim allah sọ pé rárá o rárá o àwọn tàbí anabi sallallahu alaihi wasallam wọ́n rìn káyé wọn fọ́n káká wọn àlù ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú sì lọ pẹ̀lú màtọ́gbọ́ lẹ́nu anabi sallallahu alaihi wasallam oníkálukú sì ti jí sẹ́ńtọ́gbọ́ lẹ́nu anabi fáwọn èèyàn wà ní tó wà torí délé ní sọ pé èyí nìkan ni máa kà tí Malik tòǹtòrí ẹ̀ a wà sọ pé ìwọ òsàdédé jẹ́ máàlìkì àbí nítorí pé ìmáà máàlìkì hujjatun ala ghayrihi. tẹ̀mí máàlìkì náà ló sọ fún akókó lóyún ọkọ̀tún mi qawlihi wa yurad illa sahiba hadha al-qawl. kò sẹ́nìkan àfikọ́ pé ń tá a lè gbà wọlé ń bẹ́ ọ̀rọ̀ rẹ̀ dànù ọ̀rọ̀ rẹ̀ ẹ̀fà àwọn ẹlẹ́ni tó máa ń sọrú àwọn ọ̀rọ̀ yẹn pé lágbájá nítorí pọ̀ ní ọjà ni wọ́n ti jẹ́ ara mẹ́tàbù rẹ̀ a sì ní sáláì máa bá ro ilé ìpàdé nínú àwọn tíra mẹ́tàbù kọ̀ọ̀kan nígbà tí kálukú bá ń sàlàyé pé tíra yóò mọ́kọ́ lórí mẹ́tàbù ìmáàmù báyìí kí ló bayanu dalili a máa rí lẹ́yìn ẹnu gbogbo tó rà pé pé àlàyé kí ló fà á tí mọ́tàbù ìmáàmù tí wà yìí fi tẹ̀ wọ́n ju gbogbo mọ́tàbù yòókù lọ. kí ló wá yẹ ahàlùtà ọ̀ṣùbù ju lẹ́yìn náà lọ kò sí tọ́ yẹ wọ́n ju lẹ́yìn lọ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. lẹ́yìn rẹ̀ náà mú àdìsí jábìrì ibn Abdillah radiyallahu anhu wa wọ́n ní qala rasulullah sallallahu alayhi wa sallam khayru ummati alladhina àwọn tó lóore jù nínú ìjọ tèmi ànábì sallallahu alaihi wasallam làwọn ẹni tó ṣe pé tí wọn bá ṣà ìdá wọn máa ń tọrọ àforíjìn wa idha safaru tí wọn bá sì rìnrìn àjò qasaru wa aftaru wọn máa ń ṣe qasru wọn á sì máa ṣàlàyé àwọn ló lóore jù nínú ìjọ mi akhrajahu at-Tabarani al-imam at-Tabarani ló gbé jáde fil-Awsat. gba ọ̀nà kan tó lẹ wa huwa fi mursal sa'id ibn al-musayyib inda al-bayhaqi mukhtasara tó ní lọ́dọ̀ bayhaqi wọ́n gba wa pé sa'id ibn al-musayyib rafa'ahu ila nabi sallallahu alayhi wa sallam fakana mursala òun ló lánàá bì sọ wọ́n sì mọ̀ pé sa'id ibn al-musayyib kò sínú àwọn sábẹ́ inú àwọn tábìrì lọ́wọ́ tí tábìrì bá sọ fún anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ àti pé àdéhùn yẹn ti di. mursal ẹni tó ò rí tọ́ asọ̀kọ́sọ bóòlù ṣe sọ gbọ́dọ̀ ti gbọ́ ta ló sọ fún ẹ ọ̀sọ́ ẹni tó sọ fún ẹ fún wa sọ eléyìí ó túmọ̀ sí ká àdìsí yẹn gbogbo ojú tá a bá fi wo gbogbo ọ̀nà tá a bá gbà wò la taqumu bihi hujjatun kò sẹ́ẹ̀lì kankan tá a lè rí mú lára rẹ̀ láàrin da'if àti mursal wọn mursal aydan min qabil ad-da'if mursal náà bẹ́ẹ̀ nu da'if bó tilẹ̀ jẹ́ pé apá kan náà olùmọ̀gẹ́ bíi imáàmù Shafi'i ó ń sọ pé kò ṣe gbogbo mursal ní da'if lọ́dọ̀ tó ń torí pé mursal eléyìí tó bá yẹ pé kibaru tabi'in náà ni wọ́n ti irsalu rẹ̀ gẹ́gẹ́ bíi Sa'id ibn Musayyib àwọn gbà wọlé nítorí pé àwọn ti wo àwọn rí pé ọ̀pọ̀lọpọ̀ marasilu rẹ̀ níjọ́ gbà wá látọ̀dọ̀ àná rẹ̀ ní Abu Huraira ẹnu máa ti láti sọ pé látọ̀dọ̀ Abu Huraira mo ti gbà á nítorí àpọ́nlé àná tí kò wá dáa ní kí ni ń pa yín lẹ́nu tẹ́rẹ́ wá lànà ni wọ́n ti fọmọ fún àwọn adi méjì kọ́ bọ̀ fá kí n tó ń fẹ́ fún yín ni kí wọ́n fọmọ fún òun èsè òun èsè mẹ́rin pín ní ẹni àpọ́nlé ni wọ́n síbẹ̀ làwọn náà ṣe ń ṣe fáwọn àna wa bàbá ìyàwó rẹ̀ ń pè ọ́ ńgbà táyé ti dáyé fóònù ó ti rí pé nọ́mbà bàbá yẹn ni ò gbé bí wọ́n ṣe ń pè ní tàdí mẹ́yìn bí fóònù ṣe ń dún ní tàdí mẹ́yìn bàbá yẹn tún gbé wa lára ẹdín yẹn o àbí òye ọ bàbá yẹn nu o ń sọ fún ìyàwó nù tọ́da bẹ́ẹ̀ kúkú da bẹ́ẹ̀ wàláhì innaka la musi aláìdáni ọ náà bàbá tẹ kó agbádá lọ bá ń jọ sínú fa tó ń wọlé tó lè gbójú sókè wọn àti bàbá àfẹ tó sọmarí màá sọmarí ta wọ́n ti wá filé ọlọ́tán ọwọ́ àdọ̀kọ́ mọ́ wọn gbá alìjọba olùsẹ́ni tó ẹgbẹ́ Sa'id ibn Musayyib èèyàn dáadáa ni wọ́n min kibari ulama al-Islam tó ọwọ́ akùsọ̀wọ̀ tiwa báyìí akùsọ̀wọ̀ tiwa káwọn náà má bàa wá fẹ́ẹ̀lì tó hadith yìí ńgbà tó ti lẹ́ẹ̀ tó ti lẹ kò sẹ́rìí ń bẹ̀ ṣùgbọ́n a ti sọ yìí pé ó lẹ kò fẹsẹ̀ rìn lẹ̀ kò túmọ̀ sí pé n tó mú wa ń kọ́ òun náà kò ṣeé wò nítorí pé àìkò fẹsẹ̀ rìn lẹ̀ rẹ̀ gbá bí kò túmọ̀ sí pé kò fẹsẹ̀ rìn lẹ̀ gbá bòmíì eléyìí tí òfin tọ́ka sí pé ádámù dalilin mu'ayyanin la yastalzimu ádámù madlulin mu'ayyan ẹ̀rí yóò fẹsẹ̀ rìn lẹ̀ kò túmọ̀ sí pé kò sẹ́rìí míì tó múrú ẹ̀ wá fáwọn ẹni tó lóore jù nínú ìjọ mi làwọn ẹni tó ṣe é pé tí wọ́n bá ti ṣàìdá wọn àtọrọ àforíjìn. alkhairiyatu níbí òun náà ní pé àwọn kò í fẹ́ káìdá kó parẹ́ máwọn lára káwọn ọmọ wa tẹ̀lé rẹ̀ jọ káwọn ọmọ máa tọrọ àforíjìn títí tí ó fi dọ̀ràn ńlá títí tí ó fi dọ̀ràn ńlá. eléyìí ò túmọ̀ sí pé al-istighfaru afdalu min tarki al-istighfar bó tilẹ̀ jẹ́ pé mú wajib sọ sọ pé khayru ummati alladhina idha asa'u istaghfaru kò túmọ̀ sí pé ana sọ pé khayru ummati pé al-istighfar gan fila ni rárá o torí pé khayr ifoto khayriyya. la yastalzimu nafiyal wujub ìgbà tí a máa sọ yìí pé kìnnì kan lọ́lọ́lá jù àbí kìnnì kan lóore jù kò túmọ̀ sí pé kò lè jọ́ràn yẹn o ṣébà àti màbá o ṣébà àti màbẹ́ pé kìnnì kan lọ́lọ́lá jù kò túmọ̀ sí pé kò lè jọ́ràn yẹn salatul jama'ati afdalu min salatil fardhi bi khamsin àbí bi sab'in wa ishrina torí pé ìtìbátùl afdaliyyati la yalzamu minhu nafiyal wujub nítorí pé tọ́wá ké bẹ́ẹ̀ ni afọ́jú ò ní wá kánàbí sallallahu alaihi wasallam sọ pé kò sáyè ẹ̀ ẹ́ tí wọ́n lè máa ti sọ láti lé gbogbo wọ́n máa tó ti pẹ̀yìn là ẹ̀ tí wọ́n máa gbọ́ tó máa gbé sọ láti ní bẹ́ẹ̀ ni àpáàjì dáhùn. bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n bá sọ pé ayọ̀ alladhina amanu idha إلى ذكر الله وذر البيع أها ذلكم خير لكم فاسعوا إلى ذكر الله خير لكم من ترك السعي هذا كل ما صلاة الجمعة إذا أفضل من التجارة فليست واجبة أبدا ترى إثبات الخيرية هنا ليس نفيا للوجوب nígbà tó lọ́n sọ pé olóore jù kò túmọ̀ sí pé kọjọ́ ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni yā ayyuhal ladhīna āmanū hal adullukum ʿalā tijāratin tunjīkum min ʿadhābin alīm tuʾminūna billāhi wa rasūlihi wa tujāhidūna fī sabīlillāhi bi ẹlẹ́ tó anfusikum dhālikum khayrun lakum in kuntum taʿlamūn. ṣé jihad àti ìmánu billāhi wa rasūlihi wal jihad bil amwāl wal anfus tó ń torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé gbàdá wa sọ pé kìnnì kan ló lóore jù ẹ̀ ṣẹṣẹ kìnnì kan ló kò túmọ̀ sí pé kò lè jọ́ràn yẹn kò túmọ̀ sí pé kò lè jọ́ràn yẹn tọ́ eléyìí jẹ́ báwọn torí ẹ̀ ìwọ ń kọ́ ìdá àṣàwù eléyìí mutlaq àṣàwù ila rabbihim aw àṣàwù ila ahadil makhluqin wọ́n ṣàìdá sọ́lọ̀ àti wọ́n ṣàìdá sẹ́yìn istighfar tó ń torí de eléyìí báyìí wọn ò ní jọ pẹ́ nítorí pé o lè máa dágbà sí bóyá nínú bóyá ọ̀la ni bóyá nínú bóyá ọ̀la ni ni wọ́n bá kú. lófin wàá tó bá ti jẹ́ ṣírù tó ti jẹ́ kọ́ lọ́wọ́ bá lọ sẹ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man dha alladhi yuthbitu laka annaka satadkhulu fi man sha'a Allahu an yaghfira lahum sẹ́wọ̀n ká ń bùkátà ní ìdí láti mọ̀ pé àwọ̀ bọ̀ sábẹ́ àwọn ẹni tọ́lọ̀ ń gbèrò àti foríjì kò sí garanti torí ẹni kálukú sì ti máa tọrọ àforíjì kulla yawmin qabla nawmika tuhasibu nafsaka qabla an tuhasab èèyàn máa ṣe ṣírò fúnra rẹ̀ lójoojúmọ́ kí wọ́n tó tó ìdíkà ọ̀sẹ̀ ti rẹ̀ mí ti rẹ̀ mí ṣètò nìkan ṣèṣe títí oorun fi gbé ọ lọ fatamutu qabla bilajil fajri èèyàn bá kú kálífàjà rẹ̀ tó yọ tiẹ̀ bá bá a. èèyàn náà lọ ṣẹ̀ láàrin kéèyàn ṣẹ̀yìn àti kọsẹ̀ lọ èwo ló dénjà jù dénjà méjèèjì o ṣùgbọ́n èwo ló dé ayéhùnmá àtọ́rù èèyàn ṣẹ̀yìn lọ àtọ́rù torí pé ọ̀ ẹ́fúrú màdúnà rẹ́líkà lè mẹ́yẹ̀ ṣá ayéfẹ́lẹ́ kìyàmẹ́tì tó ti kọ́ ọ̀tọ́rọ̀ àforíjìn ọlọ́run lè foríjìn ọ̀ gbàtí òtún jẹ́ ṣẹ́ẹ̀kì kí ṣe rí nínú hadith صاحب البطاقة. ẹnjẹ́ pé ó gbé àwọn àṣìṣe wa gèlèmọ̀ gèlèmọ̀ gèlèmọ̀ gèlèmọ̀ wọ́n máa gbé lórí apá kan sùn wọ́n máa gbé lórí apá kan sùn gbogbo àtẹ wọn dọ́ba yọ lọ́lẹ̀ pètè ókè ìkọ́rọ́ kìtàbà kàkàfà bìnnà pẹ̀lú yọmọ àlẹ́kà hasiba wọn náà ti tó láti dájọ́ fúnra you are not in need of a lawyer lawyer kọ irọ́ lásán wọ́n máa jiyàn lórí irọ́ káwọn náà múra gbogbo lọ múra kọ ọjàrún orí rẹ kí gbogbo orí ọpá múra jọgbìndà kìyàmà nípàdé kọmọ wa kà lọ under section kan chapter kìnnìkan of nineteen kìnnìkan constitution sa ọkà jọgbìndà kìyàmà tọ ẹni tí ó ti gbọ́ lọ́wọ́ ba lọ́sẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ yẹn gélé mà yóò tó wá sọ̀rọ̀ ìtinú pé tó tó ń bá wọn o ọlọ́run á ní oní nǹkan kan tó sì pamọ́ sí wa lọ́dọ̀ tó máa wọ kékeré nínú gbogbo ètò àwí tí wọ́n bá yọ ìwé pélébé yẹn náà níbi tọ́ka wọ́n gbé ìwé pélébé lórí apá kejì òṣùwọ̀n nítorí wà lára ìwé pélébé yẹn ni la ilaha so la ilaha illallah wa tẹ́ wọn ju gbogbo àìdá rẹ lọ. ṣé aburú kan wà nù láìláì lọ́la àbí gbogbo ẹ̀ ó rẹ ni ẹ̀yíwá aburú ló sì pọ̀ gẹ́lẹ́ má tó fi kalẹ̀ yìí báyìí wọ́n á gbé láìláì lọ́la lórí apá kan sọ wá ju gbogbo sẹ́yìn lọ sẹ́yìn kó náà ra agbórí òkè gbà yẹn tẹ́lẹ̀ musa na شيئا أذكرك وأدعوك به ọlọ́run dákú kọ́ mi ní nǹkan kan tí n máa fi ṣèrántí rẹ tí n sì máa fi pè ọ́. àwọn olùmọ̀wá ní ìgbà tí Musa ti tí n máa fi ṣèrántí rẹ síwájú ó túmọ̀ sí pé dùá òsìtẹ̀náì àfùdọ́lù min dùá ìlmẹ̀tàlẹ́tì. nítorí pé ó sọ wánú hadith kùdùsí ìgbé ọlọ́run ọba wa sọ wípé man ashgalahu man ashgalathu qira'atul Qur'an wa dhikrullahi an mas'alati a'taytuhu afdala mimma u'ti as-sa'ilin nítorí pé fadlu kalamillah ala kalami man siwa Allah ka fadlillahi ala wọn náà àdéhùn kòtùsí tó wà sàhíì tí màmá abudawo dà gbé jáde fẹni tó bá yẹ pé kíkà alukur'an àti ìrántí Ọlọ́run ló mú kọ ẹrọ ojú láti tọrọ kankan lọ́dọ̀ ọlọ gbogbo alukur'an náà lọọ máa ké subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala kuwata illa billah la ilaha illallah waxtahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir subhanallah wa bihamdihi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ló mú ọ má lè tọrọ kankan lọ́dọ̀ ọlọ ọlọ́run ló ń fún ẹni tó lóore ju tó máa fún àwọn tí máa ń tọrọ lọ. eléyìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pọ́lá ti ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run alukurani tó ń ké yẹn ọ̀dà gẹ́gẹ́ lórí ọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí tọ́lọ́run ọ̀dà gẹ́gẹ́ bí ọlọ́run àdúlọ́ rẹ̀ ní lórí gbogbo nǹkan mi. tó eléyìí ló jẹ́ zikiru ló ti síwájú ó ti tó bá láǹfààní àti súnmọ́ àwọn èèyàn tó ń ṣàdúrà àbí òye wa sáàkì bíi jọ àràfà báyẹn tí gbogbo èèyàn ń ṣàdúrà pé fóònù tó wọ̀ fóònù tó wọ̀ tó bá láǹfààní àti súnmọ́ àwọn èèyàn à tó ọmọ gbọ́ wọ Ọlọ́run ọdún yìí ni o mọ́tò Ọlọ́run ọdún yìí ni o ilé wọ Ọlọ́run ọdún yìí ni o ọmọ wọ Ọlọ́run ọdún yìí ni o yáàni abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tó ń gbà náà pé àdúnìyà tó mọ̀ dúnìyà tó mọ̀ dúnìyà àwọn gbàgbé àkírà ńlọ́fà ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa rántí ipa kù tá a bá sì kù ìṣirò ń bẹ etí sì ń bẹ lẹ́yìn ikú yẹn ọkọjá kú gangan fúnra rà tòótọ́ bá mọ̀ bẹ́ẹ̀ kọ́dà ní di kíkọ́ dẹ́rù bàyàn tó kéṣe pé wọ́n kàn gbé yẹn sílẹ̀ lẹ̀ ní ń bẹ lẹ́yìn ẹ̀fà ikú yẹn ojú èsì lọ. wọ́n àwọn Yorùbá ní kì í sẹ́fà ní ń bẹ lẹ́yìn ọ̀fà ojú oje lọ péńté ń bẹ lẹ́yìn ìlú ọ̀fà ọ̀fà ni àbọ̀fà ni àbọ̀fà ni ojú tọ̀ ilẹ̀ mọ̀ tọ̀ yẹn kékeré ṣe ẹ̀fà six kìí ṣe èje seven tọ̀ àríwá so lẹ́yìn eléyìí àti wọn á mọ̀ yín pé àti ká máa ṣèrántí ọlọ́run ju ká máa tọrọ lọ ṣùgbọ́n méjèèjì náà ń kọ́ a gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allah ẹnìkan á gbọ́ pé tó bá ti jẹ́ bẹ́ẹ̀ díkìrì lásán lèmi ọmọ tuntun máa ní nǹkan tí mo fẹ́ tọrọ màá máa tọrọ lọ́dọ̀ ẹlòmíì ẹ́ rárá o ó tún tọrọ náà wàá tọrọ nítorí pé man la yas'alillaha yaghdabu alayhi bẹ́ẹ̀ lọ́wọ́ àánú hadith ẹnitọ́ bá kọ́ láti pé ọlọ́run tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bó bínú sí láàkì má yaquluhu al-mutasawwifatu nítawọn tó fi máa sọ ní tiwọn àwọn tọ̀rí kọ́ وعلمه بحالي يغني عن سؤالي وين أدلنا أنت ما كنت ما هو بكاتا كم به أه الله تعالى وقال ربكم ادعوني أستجب لكم إما أقوى مما أدعي له إما أقوى مما أدعي له ṣé ìtọ́lọ́ bàbá sọ yín kọ́ torí di eléyìí anabi musa ọlọ́run á sọ fún pé máa sọ la ilaha illallah tó bá ti sọ bẹ́ẹ̀ ò ti ṣèrántí ọlọ tó bá ti sọ bẹ́ẹ̀ ò ti pọ̀ lọ́wọ́ anabi musa sọ kullu ibadika yaquluna hada gbogbo àwọn ẹrú rẹ ló sọ bẹ́ẹ̀ nígbà tí anabi musa sọ bẹ́ẹ̀ ah, èmi tẹlifù rahman èmi tọ́lọ̀ ń bá tọrọ ṣé irú táwọn àyò ànáàsì náà sọ náà lèmi ẹ nàgẹ́ni ti kọ́ bá ṣéwù rẹ ni kó ń jókòó ń ṣe zikir ṣèwọ́n náà ń ṣe zikir wọ́n máa tíráì láti fetí kọ́ irú zikir wọn bàbá ń ṣe sá <laughs> ẹ dákòjókòó dáadáa láyé láyé láyé gbogbo àjọ wí pé à àbí bàbá yẹn parọ́ fún ẹ lóò kò parọ́ fún ẹ tó náà wí nù. sọ ọlọ́run asọ̀fà nàbì musa pé tó bá yẹ pé sọ́nà méjèèjì àtàwọn tó ń bẹ́ nù rẹ̀ yàtọ̀ sí mi ọlọ́run a ti sọ mẹ́rin pé kò túmọ̀ sí kọ́lọ́run wà nínú walakin Allaha fi ìyẹn bí màánà ala samawat fawqa jami'i makhluqatihi ba'inun an khalqihi mustawin ala arshihi. yẹn pé ọlọ́run ọba ó dọ́gba lórí àgọ́ ọlá rẹ̀ ẹ̀ nǹkan kan papọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ẹ̀dá tó dá ìtumọ̀ bá ìnùnú òye wa tòótọ́ a ayé lọ́ a pé gbogbo òkè lọ́wà wà nú o tó yé wa fi nínú o tó fi tó yé ẹ̀. torí fìràwọ́nà náà sọ ó ní wala usallibannakum fi judhu'in nakhli fi judhu'in nakhli mo sì búra pípé màá kan gbogbo yín má inú gidẹ̀bínú àbí ara gidẹ̀bínú ewọ́ ni tẹnu igi lọ́kàn wọn má orí wàhálà tó ṣe tó màá kàn yín má màá kàn yín má yẹn ni tó di rẹ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bákan náà tá a bá kólẹ̀ méjèèjì tá a tún kó kún àtàwọn tí ń gbé bẹ́ẹ̀ táwa fi la ilaha illallah sápá kejì malat bihinna la ilaha illallah la ọba tẹ̀wọ̀n tí wọ́n lọ. tó eléyìí túmọ̀ sí wípé kéèyàn máa ṣèrántí ọlọ́run ó pàtàkì tó kéèyàn máa tọrọ àforíjì téèyàn bá ṣe téèyàn bá ṣe lọ́run ó pàtàkì àmọ́ tó bá lọ bá ṣẹ̀ àfi tọrọ àforíjì tó torí pé tó o bá kùnà láti bẹ́ẹ̀ bàbá rẹ̀ gan-an wà á máa wò ó bí kún pé o láwọn kankan tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tó fi ṣàbòsí sí ọ màmá rẹ̀ ńkọ́ ẹ̀sọ́ bá ti wá débẹ̀ ara ta ló tún kù mà ta ló tún kù mà àní bàbá àti màmá àwọn bàbá náà máa wo bí àwọn ọmọ àwọn tí wọn ò ní nǹkan kan tán fi ẹ́ tán fi ṣàbòsí sáwọn wọn sọ̀rọ̀ àwọn láì gbogbo ẹ̀ wọ́n gbà wọ́n láì ẹ̀ náà sọ pé ẹni tẹnu rẹ̀ dúró tọ́yẹ pé ẹnu rẹ̀ bí ẹnu ẹni tó ti jẹ̀dí adìẹ ni tọ́tọ́tọ́tọ́ gbogbo ọ̀rọ̀ tí ò wúlò òfófó ọ̀rọ̀ ẹ̀gàn bàbá rẹ̀ àti màmá ẹ̀ lọ́yẹ kọ́ máa sọ̀rọ̀ ẹ̀gàn wọn jù túmọ̀ rẹ̀ ni pé tó bá dọ́gbìn dàrú kìyàmù kó lè bá kú dáadáa rẹ̀ fáwọn káwọn lè ra àlùjáná àbọ̀ fẹ́ràn bàbá àti màmá rẹ̀ òdodo ọ̀rọ̀ ni kì í ṣàwàdà àbá fẹ́ràn bàbá àti màmá wa ni ẹ bá fẹ́ràn wọn àwọn lọ́yẹ̀ ká máa sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dáa jù sọmọ pé gbogbo ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa ó kórìíra rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ ni fáwọn lẹ́lẹ́ sọ̀kí alóde tó tún máa bùn ọ̀tá rẹ̀ níṣẹ́ rẹ̀ ẹbí bàbá àti màmá wa lọ́yẹ̀ ká máa bùn yẹn bàbá tába ti wú bàbá wí tán wọn kàn máa yọnu síyàn ni máa wí bẹ́ẹ̀ bàbá rẹ nù màmá bàmá ti sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ẹ wọn máa lè kaná èmi ti ẹ̀ máa wí bẹ́ẹ̀ fún yẹ sódà títọ́ gbé ndà kìyàmà wọn kàn máa kó dáadáa rẹ fún wa ni dáadáa rẹ lọ tààrà torí pé àwọn àti màmá lọ fi ṣe kí ni mo ti sọ lórí yàtọ̀ sọ́tà rẹ káyọ̀pọ̀ ni wọ́n máa kó ọ̀sọ̀ ẹnu ẹ̀ mọ́pẹ́ gan bàbá àtìyá rẹ̀ náà o ẹ̀ẹ́n tó bá pẹ́ àwọn tó yẹ ká ṣe lóore gan àní pẹ́ gan wọn pé wọ́n bá kó tiwa fún wa tòbó wa lọ ta wa lẹ́lẹ́yìn túmọ̀ sí pé kẹ́lẹ́nu ó sọ ẹnu rẹ̀ kẹ́lẹ́nu ó sọ ẹnu rẹ̀ torí pé tí máa kó báyìí jù náà nù ẹnu yìí báyìí wàyí dá sáfọ̀rù kọ́sọ̀rù wọ́n bá sì rìnrìn àjò wọ́n máa ṣe kọ́sùrù wà áfùtọ̀rù wọ́n sì máa ń ṣàìgbàwẹ̀ tó a ti ti mọ̀ yín pé kọ́sọ̀ọ̀rù yẹn ó dá lórí àwọn ẹni tí wọ́n pe al-qasru fi safar tí wọ́n pè ní sunna ìlàdí ti lè wúlò fún wípé ètò ọlọ́lá jù ẹni kí a ti kọ́sọ̀rù ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀tò ń sọ pé ọ̀ràn àyàn ni wọ́n sọ pé ọ̀ràn àyàn ni àwọn sọ pé tẹ́lẹ̀ náà ń kọ́ àwọn ti wọn àdé ti yọ tọ́ka sí pé kì í sọ̀ràn àyàn wọ́n sọ pé ó tún gbè lẹ́yìn àwọn ni ó tún gbè lẹ́yìn àwọn tó ká mẹ́lẹ́yìn báwọn àkọ́kọ́ nípa àdé ti yẹn náà tó àwọn nǹkan tó mú wá rí nínú àwọn ẹ̀rí mi. wọ́n á mú hadith Imran ibn Hussein wá radiyallahu anhu á sì ti mà gbé Imran ibn Hussein yìí báyìí mùsùlùmí ni Hussein bàbá rẹ̀ náà ń kọ́ mùsùlùmí ni àwọn méjèèjì ni mùsùlùmí bàbá rẹ̀ la Ànábì sallallahu alaihi fọwọ́ sí lápá tí wọ́n rí oúnjẹ ń bẹ̀. ẹ wọ́n pe kí n lè léyìí sọsọ pé náà ó máa ń ràn yàn lọ́wọ́ pé ìsàkà tí máa kó bá pa kọ́ má ráàyè kó bá pé yàn ni anábì ni ẹnzẹ́ha jádànù fẹ́ẹ́nàhà ìdàbọ́kìyàt fíkà má àfúláhàtà abadan hàtà mítà má àfúláhàtà abadan torí tó bá sẹ́kù lápá rẹ tó bá fífi bẹ́ẹ̀ kú ò ní sóríire láì tàbí ẹ̀sùn kí sàtẹ̀yàn nínú àwọn yorùbá yìí ni olóńdè tí ń dè mẹ́tì ilé amọ̀ rahimallah àbáwọn tó lọ́n bá sàn ẹni tí ò lè tí ń dè mẹ́tì ó lè tó sọ̀rọ̀ gbogbo ilé tó bá sàtìwọ́ máa wò fa tó bá rí ní main door ó sì rí ní àwọn local doors tó ní yàrá kọ̀ọ̀kan àbí bẹ́ẹ̀ kọ́ ni. sísà adé bá kú. pẹ̀lú ètò di máa pa wọ́n ní kò ní ṣoríire láéláé àwa ń kọ́ kí làwọn ajá mẹ́lẹ́gbẹ̀ẹ́ sábẹ́ ló sí pé àwọn ẹni tó ga òrókè àtà kúrú ń kọ́ kí làwọn kí ló súnmọ́ káwọ́ rí àlè rí nǹkan kan kálukọ́ sọ́ra ó lè tó onílálẹ̀ ni otu dànù kó tó dọ̀la tíra tó sọ̀rọ̀ alẹ́ ni ó dànù kó tó dọ̀la ìwó tẹ́ ẹ̀ dẹ̀sẹ̀ náà náà lé yín aṣọ pé ẹtù dáná aṣọ pé kẹ ẹ sáná sí o torí káwọn olùmọ̀ á sọ pé gbogbo orú àwọn kẹta máa ń dì tán máa ń dì tẹ́ ẹ bá sáná sí ńgbà mí ìgbà náà ni ọ̀jẹ̀ ẹ gbọ́dọ̀ dáná sí ẹ gbọ́dọ̀ sáná sí ẹ tù ẹ máa ka ayatul kursi kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas ọlọ́mọ bọ́ sọ yín bí aburú rẹ̀ tó kálukú sí mi nù subhanallah ṣèpọ́n ń dùn ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹni tí wọ́n dì tán sùn kọ́ ilẹ̀ nípa wọ́n kàn gbálẹ̀ jọ ni wọ́n dì omi ò kọ àwọn ṣèyàtìn wọlẹ̀rí àbòbílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti ń serú rẹ náà fún ẹtú bá ikú ń bẹ o ikú ń bẹ àwọn kan ti síwájú yín kú táwọn ti ń kábàámọ̀ báyìí nínú sàárè ẹ jẹ́ tó sẹ́kù kọ́ta rẹ̀ tó ti lọ kọ́gbọ́n pẹ̀sẹ̀ dìgbà tí iná bá ti sẹ́yọ láti sàárè pẹ̀sẹ̀ àwọn àmà nínú tó lọ́wọ́ bá ti sọ fún wa náà Al-Qur'an dáná bí sallallahu alaihi wasallam ti sọ fún wa nínú sunnah ibi gbogbo ẹni tó bá kú lórí pé ń fi dán kò ní sórí rẹ̀ láéláé. wọn wọn wọn máa sulaimán sulaimán واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين àtàkárọ̀ ثم kò fà á. bákan náà ọlọ́run tó sọ ń pa àwọn ọmọ kí ó ti ń lọ ọkọ dán ọ̀làkọ̀dá alimu lẹ́mẹ́ni ṣọ̀rọ̀ ọ̀hún máa lè wo fìlà àkírọ̀tì mi ń kọ́lá pọ̀. wọn náà ti mọ̀ pé nítorí bá lọ fira rẹ̀ sílẹ̀ lọ́kọ́ nípa dán kò ní nǹkan kan tí ọ̀jẹ̀ lérí tó bá ti jọ gbẹdà òkè yá. àfa sórí ibu ọmọ kí ń kọ́ òun náà tó sórí ibu. ọlọ́run lọ́kàn kọ́ wípé kí tí ìṣẹ̀lẹ̀ Imran yọ ṣẹlẹ̀ ká tún fi lẹ́kọ̀ọ́ kan bẹ̀ tú dànù torí tó bá sẹ́kù lára rẹ̀ òní sórí rẹ̀ láéláé àwọn olùmọ̀ràn kí wọ́n dájú wá pé Kùránì ni wọ́n kọ́ ọ bẹ́ẹ̀ kọ́ kò sí yàtọ̀ kò bá jẹ́ Kùránì kò bá jẹ́ nǹkan mi kò sí yàtọ̀. وتلقاها حديث هو مطلقة هيك من علق تميمة فلا أتم الله له من علق شيئا وكل إليه يعني كاني تبا بلي ديون دي كاموكي الله أبو نبوني كوني بيا بكاتاري يعني كان تبا سون ككارو آه بيشتي ساران كان آه تبا كان حديث إن الرقى والتمائم والتولة شرك ọ̀fọ̀ ògèdè bí ẹnìkan ni wọ́n fẹ́ wọlé rẹ̀ máa ń pọ̀fọ̀ sí katapila katapila náà ń gbọ́rọ̀ torí ẹ̀ bákan náà gbogbo ń tẹ́ so ondé ni ṣúra ni kíníkan ni bákan náà oògùn oògùn tí ìyàwó lọ sí sọ́kọ. So kókó lè ba àlọ́ọ̀bù òun àbọ̀kọ náà lọ lọ sí síyàwó ànábi sọlá àtọ́lá kó gbogbo ẹ̀bọ ni ìṣẹ̀bọ sọlọ ni tá a bá tiẹ̀ lè borí ìṣẹ̀bọ sọlọ nù gbèsè ayé wa téèyàn ò ní wàlá ìfẹ́yàn bá kú kó a máa kíkú oríire lópin ìgbà tó bá kú mùsùlùmí káti ẹ̀ pé àṣìṣe àṣìṣe àṣìṣe rẹ̀ pọ̀ ọ́ padà wọ náná yọ wọ náná ni yọ padà wọ àlùjáde gbogbo bó tilẹ̀ kọ́ pẹ́ tó nu náà kò ní ṣègbè bẹ́ẹ̀ jẹ́ torí ẹ ẹni tó wọ anátọ́ padà wà lẹ́nu ọkọ̀ òrìrì orí ibú gbogbo orí ibú ń bẹ fẹ́ni tó wọ iná tí ó sì ní wà lẹ́nu láìláì kọlọ ma ṣe ọkànnù méjèèjì ti wà aljanna ni kọlọ ń jẹ awọ tààrà tààrà. Imran ibn Hussein yìí tó má ti dárúkọ rẹ̀ àmọ̀ sí kanat fi bawasir jẹ̀dí ń yọmí lẹ́nu jẹ̀díjẹ̀dí ń yọmí lẹ́nu bí kìdí ọyọ tó yíyọ òróbó ojú na bawasir ọyọ wọn kí wọn á ti yọ síyàn síyàn máa lé jókòó má tọ bóòlù tí wọn á ti sọ láti adúrú jókòó tá a máa ṣe ní ìdúró rákà méjì méjì náà ni ìdúró rákà mẹ́ta mẹ́ta náà ni ìjókòó mélòó ní bẹnu rákà méjì ìjókòó alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì àtẹlẹ́kẹta gbọ́dọ̀ jẹjẹ mẹ́rin ìbẹ́ jókòó láàrin méjèèjì ó méjì nù ẹ jókòó mẹ́ta nù bóòlù sọ ajẹ́ mẹ́rin ẹni bá fẹ́ ṣe jẹ́ lọ́sọ̀rọ̀ ìṣẹ̀rà tọ bó láti á sí mẹta nínú mẹ́rin yẹn ọ̀ràn yẹn ni jẹ́sọ̀tún lè sọ̀rọ̀ àkísọ̀ ọ̀ràn yẹn kò tó pe lọ́ràn yẹn náà àwọn olùmọ̀ ọ̀dà afẹ́ àgbádùn táàfin lè jókòó bó láti á sí oníjẹ̀dí yìí ò lẹ́nu mọ́ àbí anabi sallallahu alaihi wasallam báwo ni sèmáà ṣe sọ̀rọ̀ báwo sèmáà sí àárẹ̀ ráńpẹ́ ló ṣe wọn gbé lọ́sítù òbéèrè lọ́dọ̀ ẹnìkan ọ̀hà lóṣooṣù mẹ́ta lọ́sítù òṣè sọ̀láàt ẹ̀ mọ yìí wọ́n sì máa fún lóúnjẹ yóò máa jẹ́ wọ́n ní mo bí anábì sọlá àṣìlá léèrè tọ́ba ìgbà míì ó lè jẹ́ pé jíjókòó púpọ̀ jù ló fà á bí ẹni tí ń ṣe dráìvà bí ẹni tí ń ṣe télọ̀ wọ́n máa ń fa kíjọ ọyọ́ ń gbà mí ìgbà míì kú mọ́ ó lè jẹ́ pé jíjẹ nǹkan aládùn nǹkan aládùn bí àléwà túwìtì ṣúgà ó sáà máa kó gbogbo ẹ̀ jẹ ó lè jẹ́ pé ó ń lọ́fà. Ànábì ní salli qa'ima máa ṣe sọ̀láàtì rẹ nídùúró. Tẹ́lẹ̀ ìlà àkọ́kọ́ hadith tó dá lórí salatul marid gẹ́gẹ́ bí àkọ́lé tó síwájú báàbù yìí gbogbo àwọn àdéhùn sísan mu wa ó dá lórí salatul musafir ṣùgbọ́n eléyìí dá lórí salatul marid salli qa'ima máa ṣe salatu ní dúró nítorí pé ọ̀ranyàn ọ̀ranyàn ní ká dúró nínú sọlá fún gbogbo ẹni tó bá lágbára láti dúró kọ̀tọ́ ká jókòó ṣe sọlá pàápàá jùlọ tó bá jẹ́ salatun mafruḍa sọlá tó jẹ́ wájibà àgbọ̀dọ̀ jókòó ṣe àgbọ̀dọ̀ jókòó ṣe fẹ́ni tó bá lágbára láti fẹ́ni tó bá lágbára láti dúró kò gbọ́dọ̀ jókòó ẹni tó bá lágbára láti dúró tó bá jókòó sí salatul mafruḍa fa salatuhu bāṭila salatu rẹ̀ bàjẹ́ ọkàn ló fẹ́ dàn wò ní tó bàbá kan máa ń gbàgà sẹ́gbẹ̀ẹ́ gbogbo gbà tó bá sì salatu wọn náà fẹ́ dàn wò lónìí kí ni ìdájọ́ salatu rẹ̀ fa salatu limādhā nítorí kò ti fi nǹkan kan lẹ̀ nínú ọ̀ràn yẹn as fàyín lamtọ sọtẹ fàkàìdà tó o bá ti wá lè ṣe o lè dúró ajẹkọ sèké ni wàá jókòó ajẹkọ wàá jókòó o lè dúró ṣùgbọ́n o lè dá dúró o lè fara tì ajẹkọ ọ̀ràn rẹ ni kò dúró kó sèké ni kò fara tì. tọ̀tọ̀ bá dúró tọ́ fara tì ó ní lè gbọ́wọ́ sókè ó lè gbọ́wọ́ sókè ṣùgbọ́n tó o bá jókòó ó lè gbọ́wọ́ sókè tó o bá dúró tó o fara àárẹ̀ tí ń sọ ní dídé kó o lè gbọ́wọ́ sókè àmọ́ tó o bá jókòó ó lè gbọ́wọ́ sókè èwo ló mú ṣé kó dúró kó má gbọ́wọ́ sókè ni àbí kó jókòó kó gbọ́wọ́ sókè kí ló fà nítorí pé dúró ọ̀ràn yẹn ni gbígbọ́wọ́ sókè ńkọ́ sunnah ni àti ní kókó fi ọ̀ràn yẹn sílẹ̀ nítorí sunna. tọ́ ó lè dúró ó lè gbọ́ sókè ṣùgbọ́n tọ́ba fẹ́ ka kí ó kò ní rí nǹkan kan mú jáde ọ̀rọ̀ jáde lẹ́nu rẹ̀ a sì mọ̀ pé ní dúró láti ka kí ó tọ́ba sọ pé kó kúkú jókòó ńgbà tí ó lè ka kí ó kankan jókòó. nàám a sọ pé nàám kò dúró ni ọfẹ ọkọ dúró kò yọọ máa wò bọ rárá yọọ máa mi ahọ́n rẹ̀ tó ti pé nǹkan kan ò pretend bí mò ń ké fatia bí mò ń ké sọ láti rẹ bàjẹ́ nítorí pé ètò lágbára láti ṣe ọ̀gbọ̀dọ̀ nítorí ètò ò lè ṣe torí wàá máa mi ahọ́n bí tó ń ti pọ́ ọ̀rọ̀ jáde tó ń ti pé ọ̀rọ̀ jáde torí ẹ̀ náà sọ pé ẹni tó ya ya ìjáde lẹ́nu rẹ̀ bóun ni ó sì ṣe tó bá dúró lórí sọláàtì tó ń ti pé kò lè ké pátíà á ti kọ́ bóyá ọmọ nǹkan kà sórí lásọ̀rọ̀ àtẹlẹmọ làmì yẹn kọ́ra bí ó mẹ̀ kíta òní oyè o wọn tó o bá ti dúró lórí sọláàtì bí ó sì máa jẹnu nù so ó ti tó torí pé ètò lágbára lórí ẹnu torí pé kò sí bá a ṣe lè ké fati àtàhàn òní mi àbọ̀ṣeṣe so òun náà èyí tó lè ṣe tí máa pẹ̀lú kíké fati à ń yóò ṣe tó ń ti pé fati àkọ́ òní jáde lẹ́nu tí ọ ẹnìkan á ní àkérékéré lásán lélẹ́yìn ọ̀dà dáhùn òkú ọmọ mi àhán tọ́bùtòló sọlá tó kà sọlá tó rọ bàjẹ́ pẹ̀lú ìjẹba o ọ̀dà tó o lè ṣe sọlá tó níjókòó ńkọ́ fàálẹ̀ jẹ́m ànábìíní kọ́ fẹ̀gbẹ́ lélẹ̀ eléyìí túmọ̀ sí pé ìrọ̀rùn gan lẹ̀sìn islam ìrọ̀rùn gan lẹ̀sìn islam al-mashaqqatu tajlibu at-taysir wàhálà máa ń fa ìdẹ̀kùn wà ní. torí ẹ̀ ìdẹ̀kùn tó wá wá ń bí àfi ká má sí lò ká má sí lò torí pé tó o bá sí lò tó láti rí ọba jẹ́ o ó sì dúró ọlọ́fẹ̀gbẹ́ lélẹ̀ ó sì lè jókòó kí ni ìdájọ́ sọ láti yẹn sọ láti ti bàjẹ́ o. o lè dúró ọwọ́ àjókòó kí ni ìdájọ́ rẹ̀ tọba bá jẹ́ pé ọ̀ràn àyàn ni àmọ́ tó jẹ́ náfìlà ládá lọ lọ fẹ́ gbàdájì ládá ṣé a lè gbàdájì ń kó pé kò dájú ṣé sọ láti bẹ bá sàánú nù wa ipò ṣe sọ láti kan rí ọ̀hún ní ládá náà ti pé tó bá ni ròyìn ròyìn ó ti bẹ̀rẹ̀ lóríṣiríṣi nǹkan ó ti máa wọnú ọpọlọ yín. hadith yìí ó ní asù ní báàbù sọ̀láàtìl mẹ́rìíyẹ́ so asùlùnù ó ní pilẹ̀ sẹ́pẹ́ àfihàn yín pé aláàárẹ̀ kò lẹ́skíùs aláàárẹ̀ ò lẹ́skíùs òpin rẹ̀ kẹ́sọ́ pé kò lè dálù aláṣẹ àbàtì kẹ́sọ́ pé kò lè dẹ́tẹ̀ ẹ̀mùmùsẹ̀ àbàtì kí ló tún kù kò sí tó kù hospital lọ́wọ́ àwọn àníkíni náà ti èsì léègbẹ́ wọ́n kí rọ́bà bọ́ lára ìgbẹ́ ń jáde ìtọ̀ ń jáde wọn ò sì fìgbà kan yọ rọ́bà ń kú bóun ni ó ṣe yóò ṣe sọ̀lá àti bẹ́ẹ̀ náà ni fatakulaha tọ́tọ̀fàt. àṣírí ìmáàmù Abu Hanifa tó ní tó máa gbígbẹ́ sí yàn láti gbẹ̀ bá ń bẹ lápò èèyàn sí yàn lè ṣe sọ̀lá wọn ò ká kúnjọ́ náà òní ló wúlò yìí ẹ̀yàn kẹ́ni tí ọ̀gbádùn tó lè yàgbẹ́ àbí kìnnì kan àbó lè yàgbẹ́ gan wọ́n lè máa ma paasi rọ́bà kan síbi kìnnì fún kánú rẹ̀ tí gbẹ ọmọ bá bẹ̀ jáde tí ọmọ bá bẹ̀ jáde fa tó torí ó gbégbé ara àbí ó gbégbé ara wà máa bá sọ láti rẹ̀ ọlọ́sàn rà nù bẹ́ẹ̀ ni tí gbẹ bá hàn yẹn nu agbọ̀n bí rọ́bà yẹn ìgbàdé bá sálọ làbọ̀ yẹn máa bá sọ láti tù bàbá àjẹbù tó jẹ́ mẹ́. lẹ́yìn rẹ̀ ni wọ́n mú hadith Jabir ibn Abdullah radiyallahu قال عاد النبي صلى الله عليه وسلم مريضا أنا ببي على ركو فرآه يصلي أنا بريكوين صلاة tòwó ti jẹ́ nǹkan tó kọ́ mọ́ pé mùsùlùmí ń sáré kò kíkọ́ má ṣe sọ̀lá àárẹ̀ kan á wà tó lè mú yàn má ṣe sọ̀lá tó níwó. nà kọ́pọ̀lọ́ ọmọ ti sẹ́ má ẹni tó pọlọ rẹ̀ ọba ti sẹ́ má eléyìí rufi alqalamu an salat tó ń bẹ́ẹ̀ náà ẹni tí wọ́n ní kọ ẹsẹ̀ fún. tọ́ fara'ahu yusalli ala wisadatin anábì wa rí kó dúró lórí tìmùtìmù kan ó dúró lórí ìrọ̀rí kan pílò orí rẹ̀ ló ti ń ṣe sọ́láàt farama biha anábì sọ pílò nù. وقال النبي صل على الأرض in istata'ta tó bá ṣe é ṣe fún ẹ orí ilẹ̀ ni kò ti dúró ṣe sọ̀lá tó bá ṣe é ṣe fún ẹ orí ilẹ̀ ni kò ti dúró ṣe sọ̀lá ò nídìí láti gùn kankan torí pé ọ̀gbádùn tẹ̀mẹ̀tọ́fà nítorí pé tó o bá dúró lórí ìrọ̀rí kò síbò tó ṣe lè dúró bálà a mọ̀ pé sọ̀lá ọ̀ràn yẹn ni kó dúró bálà nítorí pé al-qiyamu wajibun wal-i'tidalu fihi wajibun kadhalik kó dúró ọ̀ràn yẹn ni kó tún á dúró dọ́gba ọ̀ràn yẹn ni ó sì mọ̀ ike pílò yóò ṣe wọ́n gun wọ́n gun tiẹ̀ ni so kò sí bó ṣe lè dúró lórí rẹ̀ tó dúró balance tó dúró balance yéé ṣe nítorí pé aburú ni kò fi pílò rọrí o tó bá fẹ́ fi rọrí kò burú àmọ́ kò dúró lórí ẹ̀ ṣe sọ̀rẹ́ torí pọ́ńsáà rẹ̀ pọ̀tọ́ salli ala al-ardi in istata'ta ṣe sọláàtì rẹ nílẹ̀ tó bá lágbára láti ṣe bẹ́ẹ̀. eléyìí sì tún fi hàn wá pé ṣé ètò dáa ni kíkà sí sọláàtì wa nílẹ̀ ẹlẹ̀ gangan àbí ká tẹ̀ nǹkan kan lẹ̀ àwa tá a gbádùn. náà ilẹ̀ ẹlẹ̀ símẹ́ǹtì àbí ẹlẹ́ èrùpẹ̀ ilẹ̀ ẹlẹ́ èrùpẹ̀ ìtọ́lọ́lá jù. èdè bí kò ọmọ kó ìpẹ̀wọ́nu mọ́sídìí o bí táwọn ṣíyà o mo rò pé yé wa ọ àwọn ṣúyà yẹn ti wọn àwọn ti wọn olódò làwọn wọn ní ìpẹ táwọn ń kó káwọn ìpẹ Karbala ìlú ìlú kan ní Junub al-Iraq wọn níbẹ̀ ni wọ́n pa al sí ọmọ Ali radiyallahu anhuma wọn lè pẹ ẹbẹ ta gbogbo gùlù wọn ti ẹ pọ wọn ní ìpẹ ẹbẹ ọmọ gan ọlọ́lá ju Kaaba lọ lọ́dọ̀ àwọn ṣíà akhzahumullah wọ́n máa kó ìpè ńká tẹ́lẹ̀ tó bá ti rẹ́nìkan tó kó ìpè síwájú tí ń forí kan kọ́ gbádànù. wọ́n lè ké ah èpè owó iyebíye mọ wọ́n ti ń tà. lọ́jọ́ bó ti jẹ́ mbẹ́ o torí di eléyìí báyìí ká ti sọ láti wà nílẹ̀ ẹ̀lẹ̀ kọ̀ wá burú ká lu ẹni gẹ́gẹ́ bí Anas ibn Malik radiyallahu anhu ó ti sọ pé Ànábì sallallahu alaihi wasallam wá sílé wa wọ́n á fẹ́ ṣe sọ́láàt fẹ́mi àti Ummu Sulaim ìyá mi àtọmọdékùnrin kan mo wá mú ẹnì kan tó wà lé wa ẹnì yẹn ti gbó gan mo wá ń fọ́n mi tí mo fi ń nùnù mo ń fọ́n mi tí mo fi ń nùnù láwọn kẹ́yìn kẹ́yìn lọ́dún máa gbé um, sálẹ̀ ń kílè ní ẹni yẹn fún pé ẹni lọ́lọ́lọ́ àìsàn yóò máa dọ̀tí ẹ̀wù mi pa pa alẹ́ nìkan wọ́n ní kọ̀ wá mọ́tíjẹ́dù nítorí pé ó ní ẹni mọ́tíjẹ́dù máa ń dọ̀tí ẹ̀wù yìí subhanallah ẹ oríṣiríṣi oge rọ tó ń torí délé láti sọlá nílẹ̀ ẹlẹ̀ nílẹ̀ ẹlẹ̀ tí wọ́n tẹ́ nǹkan kan sí ló lóore jù túrọ̀ ẹ̀ ló ṣe jẹ́ pé inú àdéhùn kan tó ti síwájú wọ́n á ní tó bá fẹ́ tó máa ń ṣe sọlá ò gbọ́dọ̀ fọwọ́ gbó iwájú rẹ̀ ò gbọ́dọ̀ fọwọ́ gbá wájú rẹ̀ ò gbọ́dọ̀ fọwọ́ nu wájú ẹ̀ má tó ń ṣe sọlá. sàyìn kánà lábùjá kẹ́bùsùn wánu ìwádìí Imam Ahmad adẹ́pẹ̀ kan tó ń torí pé tó bá ti bẹ́ẹ̀ bí ìgbà tó yọ ọ̀pọ̀lọpọ̀ orí kúrò lórí rẹ̀ ẹ ti fi mà pátánàbí sallallahu alaihi wasallam bá borí kalẹ̀ nù sọ̀lá àjàjà ó ti dédé kójú rọ̀ kí máa gbórí sókè báyìí pẹ̀lú ẹ̀rẹ̀ àtomi ẹ̀rẹ̀ lórí rẹ̀ tí ọmọ kan sallallahu alaihi wasallam tọ́ba eléyìí ò túmọ̀ sí pé tí ẹ̀rẹ̀ ọ̀bá sínú mọ́tíláṣí ti kọ́ ọmọ òkú ọ̀fẹ́ tẹ̀lé súnà súnà rú èwo lọ fẹ́ tẹ̀lé mẹ́ẹ̀ sẹ́wọ̀n kí lèèyàn tẹ̀lé sáànà bí sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ láì jẹ́ pọ̀ ló gbèrò gbègbèrò rẹ̀ ọwọ́ abẹ. pẹ̀lú ìtumọ̀ sí pé high level of furnishing onírú àwọn ẹni yìí náà mẹ́sáàgì nítorí káà ń fẹ́ ká bẹ̀rù ọlọ́ à ń fẹ́ kọ́kàn máa ronú Allah Rabbul Alamin à ń fẹ́ ká máa rántí pápá even sìmẹ́ǹtì gan ọ̀gá ọ̀gá ìpẹ̀lọ́ ẹ̀kọ́jà àti òkúta wẹ́wẹ́ ẹ̀rí mọ́sálásí ànábì sọ̀rọ̀ àrùsọ. ṣùgbọ́n à ń bẹ lọ́n kílẹ̀ iná àmọ́ burú. tó o túmọ̀ sí tó bá àwọn ẹni ìgbà rẹ̀ ààrẹ rì fún nínú ọ̀rọ̀ Anas ibn Malik radiyallahu anhu. àwọn ibì wà tó yẹ pé ìtẹ́ tí síbẹ̀ nínú mẹ́sáàgì ah, ó sì gbàgbé pé sọ láti lẹ sí pa tó máa ti ń gbé ẹsẹ̀ síwájú kó máa gba ẹsẹ̀ rẹ padà sẹ́yìn níbi tó hmm. kéde yàtọ̀ sí wọ́n tún kó fóòmù sí lábẹ́ bẹ́ẹ̀ yóò sì rí irú ẹ̀rì wọn làwọn ti rí adúpẹ́ kọlọ. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé wàláì aláàmùsà tó àbùkátà láti tẹ̀ nǹkan kan sí i torí bóò láti jẹ́ pé a ní ìtẹríbọ kan lórí sọ̀láàtì wa the more tí ọ̀tọ́ bá ti pọ̀ fún àtàjì the more tá a ronú ọlọ́run nínú sọ̀láàtì wa sáájì ni wà bó ṣe wà táwọn á ti bẹ̀rẹ̀ sọ̀láàtì ṣèkọ́ọ̀lù ti dé nǹkan mìíràn àmọ́ rẹ̀ lára gan àwọn akéwòsàn àti gbogbo kí wọ́n kí bọ́ọ̀lù ara wọn ṣe ọmọ gbìyànjú ni láti gbogbo kọ́dà kó ṣe júmùlà méjì lọ́gbọ́ yé nù kẹ́kọ̀ọ́ lórí ká jáde nù fún ọ̀sẹ̀. Màṣá ọ̀pọ̀ ọlọ́pọ̀ ọ̀sẹ̀. Àti sọ́n kọ́ ni. Mo tó bẹ̀rẹ̀ sọ láti òní ronú ẹ̀. Ọ̀dà abẹ́. Ọ̀dà abẹ́ o.